يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك واكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراءً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 tí ọ̀sẹ̀ tó lè fowó gba rẹ̀ lẹ́bi ìyá ọlọ́run àbípò kan ni àbágbára kan ni àfẹ́ńbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó má kú ń bẹ̀ bọ́ àti mi àti ọlọ́mọdé àti ọmọ pàdé ọlọ́run o àtẹni tó tún má kú níbi ìwà mọ̀nàfíkì alákọ̀ọ́kànṣe àti mi àti ọlọ́run dákun làwọn ń bẹ̀ o wá sọ wọn bí àdéhùn tí ọba ọdún jẹ́pẹ́ níta máa sọ yóò takùn tá máa ṣe tàbí níta máa ṣe náà yóò takùn tá nítorí kálukú wa fílẹ̀ tàbí wá gbọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́run ní kojú bá ti ń fún lọ. tọ́ tó a ní adúpẹ́ fún ọlọ́run atọ́rọ̀ àlékún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún anábì wa sallallahu alaihi wa sallama àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́run kí àwa náà pẹ̀lú àtọ́kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam lọ́jọ́ àlùkẹ́yàmà ọjọ́ tí ẹnìkan ò lè sọ kó nípò kan agbára kan owó kan láti fi rara òun lẹ̀ kó níbi ìyá ọlọ́run ọba àfẹ́ tó bá pàdé ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ bí ẹbọ abẹ́ ọlọ́run pàdé rẹ̀ tó bá pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó ìmú àríyànjiyàn ẹ̀rọ̀bá ni bẹ̀rù wọn tí ẹ̀ mọ́lẹ́kì. ẹ̀yin rúmù ẹ̀yin màátù mo ní kẹjọ dákun ariwo yẹn wá sísàlẹ̀ tẹ̀síìrù ti bẹ̀rẹ̀ bóyá ẹ̀ máa gbọ́. àbí ẹ̀ gbọ́ lókè iṣẹ́ ń gbẹ́ lókè. ẹ má ẹ dákun ẹjẹ́ àti jẹ́jẹ́ wọ́n lè yàtọ̀ lásọ̀f ẹjẹ́ àti jẹ́jẹ́. ẹni tí wọn wájà àtọba àtàwọn tí wọn fẹ́ẹ́ tẹ̀lé wọn a ṣàlàyé bí wọn ti lè di ọgbọ́n ìlànà bóòlù ọba ti bá wọn sọ̀rọ̀ bóòlù Ọlọ́run ṣe fi ọ̀rọ̀ àwọn àṣàbìlì káfí pa iná àyànhàyà tí ń bẹ láàrin àwọn èèyàn lù yìí wípé sọlọ ń jí apàdà tá a bá kú àbí òní jí apàdà kí ni tó bá gbàlérò tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ wọn láti fi dá lọ́lá nínú ara rẹ̀ bákan náà ìwà aṣọ kó ń fẹ́ kó wọn sínú pósí ń gòdì ó bí mọ́sálà nú ẹ̀sìn wa wípé ǹjẹ́ a lè sin òkú mùsùlùmí pẹ̀lú pósí ọ̀sán ìlànà a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ní tí ó mú a ṣe bẹ́ẹ̀ a kó àdánwò ní kọ́lá ọ̀sán nìkọ̀ọ̀kan wá ń bẹ̀ a ṣàlàyé òun náà lánàá ibi tá a bọ̀rọ̀ dé ó ní anabi sallallahu alaihi wasallam tí wọ́n sin sí ibi tó dákẹ́ sí ibi tá a ti wá gbé tẹ̀sí náà lẹ́nu wípé anabi sallallahu alaihi ń bọ̀ ní jí àbẹ̀ṣe títí tí wọ́n bá ti ẹ̀sìn sínú yàrá ìyàwó rẹ̀ kí lọ́kàn ti àbákìrì ń bẹ̀ kí ló kà sí Umaru bẹ. tọ fáìní ọ̀rọ̀ àwọn asábẹ káfí ní àná bí ọba yìí pẹ̀lú àwọn aráàlú àti ọ̀kan nù àwọn asábẹ káfí ti ń rán lọ gbòòrò bí wọ́n ti jọ padà dé síbi òòyì tó jẹ́ pé àwọn kú lẹ́yìn ìgbà tí wọ́n jáde sọ́ba tí wọ́n bá ọba sọ̀rọ̀ tí wọ́n wọnú òòyì lọ tó lọ́n wọn àti tí ọba tọ́sọ pé òun fẹ́ẹ́ fi ọ̀nà wọn pẹ̀lú pé òun òkú wọn sínú pósí onígóòlù fáàní lábẹ́ ilé yìí òun ni àwọn àdájọ́ ẹ̀sìn kan ti jáde pé sáà lè sin òkú mùsùlùmí mùsùlùmí pẹ̀lú pósí a gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ kò sí nù lànà nàbì sallallahu alaihi wasallama àmọ́ àdáwò ní í fà á tí fi rí bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ sọ wà kó bẹ́ẹ̀ fáànítọ̀ bákan náà ó ní ọ̀rọ̀ débi tó ní bá ti pẹ̀lú kíkó láyé ànábì sallallahu alaihi wasallam bí a ti sí yàrá ìyàwó rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam tí a bá wá sin ànábì síbẹ̀ wọn kí ló fà tó fi jẹ́ pàbó bá fi nà bẹ́ẹ̀ tí wọ́n sin sì jẹ́ pé wọ́n tún wá sin Umaru náà bẹ́ẹ̀. nítorí àtàlàyé rẹ̀ bákan náà sàrí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti sínú yàrá ìyàwó Aisha yìí hadithi wà lórí pé ibi àwọn ànábì ọlọ́wọ́ bá dákẹ́ sí òun náà ni a máa ń sin wọ́n sí yàrá ìwà nǹkan tọ́ fáàní ìtọ́fà tí Abubakar àti Umar kọ́nà ọba nìyọnu sí wọn táwọn náà fi di èrò tí wọn sì ń bẹ̀ wọn fáàní ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ fáàní ńjọ́ náà lọ́n tí wọ́n sin anabi sallallahu alaihi wasallama sínú yàrá ìyàwó rẹ̀ tí ṣe yàwó Aisha kọ́nà ọba nìyọnu sí fáàní ńjọ́ náà lọ́n kìí ṣe nu mọ́sáàsì ààyè yìí ọ̀là kó nínú nǹkan méjì alákọ̀ọ́kọ́ ṣáájú eléyàn fáàní oṣù ọlọ́run sallallahu alaihi wasallam ti sọ inú àdéhùn tí Abubakar tó ṣàlàyé pé ọlọ́run ti gbẹ̀mí ànábì kan àti kọjá pé ibi tí yóò wò kí wọ́n sisi náà ni ó dàkẹ́ sí i fáà ní yàrá ìlà fóònù kan méjì níbi tí wọ́n ṣe ànábìsì alákọ̀ọ́kọ́ kìí ṣe inú mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì kò bọ́ sí agbègbè ìdojúkọ kírun kíbla. tá a bá fèsì lórí bí ẹ ṣe ṣe àbákiri bí àti umaru ó tún wáá kú béèrè kan níbo ìyàwó àìsà ti wá ń kírun nígbà yàrá ìkiri sáré tọ fáwọn tí ọ̀rọ̀ bá lọ lórí àlàyé bó ni wọ́n ṣe sin abubakar ibẹ̀ àti umar kọ́nà ọba ni yọnu sí wọn tọrọ lọ lórí eléyìí fáwọn tí wọ́n kú béèrè kan ìbéèrè náà ni wípé nígbà tí wọ́n sin wọ́n bẹ̀ yìí níbo ni ìyàwó àìsà ti ń kírun. àkọ́kọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n ṣe sínú yàrá yìí pẹ̀lú bọ́lọ̀ ń ṣe máa bá àwọn ànábì rẹ̀ lò ṣùgbọ́n abubakar gbogbo ní máa bẹ lọ́n pé kóhùn ò sùn lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ata awusọ bidhalika inda qurbi mawtihi nígbà tó kú díẹ̀ tí ó sàláìsì ó tó sàsọtẹ́lẹ̀ rẹ̀ sí ẹ dákun ọlọ́run ọ̀yà èmi àti ànábì láyé bí n bàtú síná màmá ẹgbẹ́ rẹ̀ ní ẹjẹ́ ń tọ́ nítorí tí àwọn bá kí kọ́nà ọba nìyọnu sí i ànábì nìyẹn ṣe sáàyè o ṣùgbọ́n nínú ìmà òun náà ní pé àwọn bá kí máa ń bẹ lọ́hùn pé kọ́lọ́hún ó jẹ́ kó wọn ó sùn lẹ́gbẹ̀ẹ́ ànábì kódà ó tún sọ nígbà tó kù díẹ̀ tí ó kó láyé pé ẹ dákun bí títan bá dé ẹgbẹ́ ànábì ni ẹ̀sìn wọn sí. bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ ànábì ó ti di ẹ̀tọ́ fún Abubakar nítorí pé ẹ̀tọ́ ọmọ rẹ̀ ni ìyàwó Aisha ló ní yàrá wọn. tọ́ fáwọn ni kí wọ́n sin Abubakar sẹ́gbẹ́ ànábì sallallahu alaihi wa sallama ó ti di ẹ̀tọ́ fún Abubakar torí pé wa Aisha ti ṣe ọmọ fún Abubakar òun ló ní wọ́n gbé wọ́n ti sẹ́gbẹ̀ anabi sallallahu alaihi nígbà tó sọlá yìí. fáwọn ni wọ́n gbé wọ́n ti gbé anabi sallallahu alaihi nígbà tó yìí. nígbà òsè sà tó di pé wọ́n gún lọ́bẹ̀ tó náà pé ó rí kú ó náà ti máa tẹ̀ máa bẹ́ẹ̀ wípé kọ́lọ̀njọ́ jàre kó jóun sùn lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni bọ́lá wò ṣe ìyàwó lójú ayé kọ́mọ ìyàwó pàtàkì náà bá fẹ́ sùn ọwọ́ ajé ọmọ Abdullahi bin Umar ó gbé dìde ó ní mò ń rí àpẹẹrẹ kú báyìí wá máa gbọ́dọ̀ عائشة رضي الله تعالى عنها وقل لها إن عمر يستأذنها في أن يدفن بجنب رسول الله صلى الله عليه وسلم لور يسوك عمر بيان دانو دوري كجو كجو كيو سنسي النبي صلى الله عليه وسلم ولا تقل له ولا تقل لها أمير المؤمنين فإن عمر اليوم ليس للمؤمنين أميرا تولي لني إنه يسي أميرما ما كم من برزنجيو ما كم lórí àwọn mùsùlùmí máa o torí mo ti ń rí àpẹẹrẹ ẹkú mo ti fẹ́ gbèjọba lẹ̀ fa nígbà tí wọn gún márùn náà ní nǹkan kọlọ ọba níyọnu sí i òun náà ó ti ń bẹnu tó náà máa ń tà máa pé bọ́lọ́hún ò ṣe yà wọn láyé kó mọ yà wọn sí èdè pé àwọn ọwọ́ sàárè fa ní eléyìí lọ́wọ́ Umar wà á gbé ìtẹ́dìde pẹ̀lú ọmọ rẹ̀ tí í ṣe Abdullahi kọlọ ọba níyọnu sí gbogbo wọn wípé kọlọ ọba òun lọ sọ́dọ̀ ìyàwó Aisha radiyallahu anha láti gba yọ̀ǹda bí títẹ́ bá dé kí wọ́n ó ṣe náà sẹ́gbẹ̀ẹ́ ànábì pẹ̀lú Abubakar pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n Umar radiyallahu alukur'ani kò lẹ́tọ̀ọ́ ààyè wọn lọ́ba ti ránṣẹ́ lọ ọwọ́ ránṣẹ́ lọ yìí lọ́wọ́ pé tọ́ba wa ya Aisha mo sọ fún pé àmírù mùmí lọ́rọ̀ ńṣẹ́ o omi etí àmírù fún àmùmí ní bábà torí pé mo rí àpẹẹrẹ kíkó fi ètò darí wá tọrọ pé kọ́ yọ̀ǹda kí wọ́n sí ààyè náà. wá ìyàwó Aisha lọ ọwọ́ ń sálámà ọwọ́n gbé a umaru ní sọ báyìí fín kọ́dọ̀ ní mẹ́ta lóun ní amiru mùmíní mà kó lè tóbi lẹ́nu ìyàwó aisha wípé títẹ̀ fi bá umaru tó tọ́ wípé umaru ní gbàyọ̀ǹda ẹ dákun òun fẹ́ sùn lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ òun méjèèjì kí ìyàwó aisha kí wọ́n jọ kí wọ́n yọ̀ǹda fáwọn ìyàwó aisha wá ké tó wọn ní ah tó lọ́n sì rí mi pé mo máa mọ̀ sí ààyè ikú fúnra mi ni sùmọ̀tò àìpọ̀ bá rí bẹ́ẹ̀ lónìí mọ́ màjọ ti ti ń bẹ láàrin ọkọ mi àti umaru àti irú yẹn ti ṣe mo sì fílẹ̀ tọkàtọkà fún umaru. radiyallahu anha fáyín umaru radiyallahu anha nígbà tí abdullahi umaru wa dọ́dọ̀ yàwá aisha wa sálámà yàwá ń dá abdullahi ọmọ umaru lóhùn kọ́nà ọba ni yọ́nu sí wọn wípé báyìí báyìí báyìí bàbá àwọn lọ́rọ̀ ń wá ntọ́sọ ni kódà bàbá àwọn ní kó wọn má pera àwọn ní àmì rọmọmìnì ni yàwá ni á ah! ọ̀rọ̀ lórí bó ṣe rí àfààyè ilẹ̀ fún pé bàbá bóun náà bá kó kóun kóun ó sùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tó ti rí bẹ́ẹ̀ tọ̀ òun ti yọ̀ǹda kí wọ́n sin umaru sí bẹ́ẹ̀ títí tàbá dé. umaru papòdà ṣùgbọ́n nàbí sọ̀rọ̀ sọ́lá nígbà tí wọ́n sin ìgbà tí wọ́n fẹ́ sin Abubakar wọn ò sí dọ́gba pẹ̀lú ànábì wọ́n sún díẹ̀ síbi èjìká ànábì nígbà wọn sin umaru náà wọn sùn náà díẹ̀ síbi èjìká abubakar. fáà nígbà tí wọ́n sin anabi sallallahu alaihi wasallama lẹ́yìn eléyìí tí wọ́n sin abubakar radiyallahu anhu. bí a ti wà rí faa ni wọ́n sún Abubakar wọ́n si bi èjìká ànábì orí rẹ̀ babi èjìká anabi mu nígbà wọ́n sin Umaru náà wọ́n tún sún òun náà síbi èjìká Abubakar radiyallahu alani ọwọ àdàbí gbàgbógi stẹẹpù stẹẹpù. bẹ́ẹ̀ ni ayiraki ọ̀nà tí ń gbà á òun ló ń korò ní bẹ́nu ẹ̀sìn o. fani ayéraki tẹ́ ń wò ó ọ̀nà tẹ́ ń gbà tẹ́ ń gbà lò ó ń bẹ nínú ẹ̀sìn ó ń korò ní. a ti sọ fún wa gbogbo dáadáa láyé àní aburú méjì ti ń sẹ̀mí o fani ọ̀rọ̀ ti lọ lórí pé gbogbo aburú dáadáa láyé gbogbo aburú láyé ti ń bẹnu ayé àárín méjì òní dáadáa wà ń bẹ. aburú àkọ́kọ́ làkejì aburú ẹ̀kejì làtẹ̀ẹ̀tọ́ àbúrò àkọ́kọ́ fáàní ní àṣejù ẹlẹ́ẹ̀kejì ó ń lase èso dáadáa ó wà dúró láàrin méjèèjì. nígbà ara àwọn nǹkan tí ń sọ lọ́rọ̀ Usman radiyallahu ta'ala wípé ara ẹ̀sùn tá àti kàníkó ní gáàrú nítorí pé ń jọ́tí Abubakar fẹ́ gorí mímbàrí ànábì nẹ́tẹ̀lá mìrìkọ́ta ni kò gun òkè pátápátá ó fi tẹ́ẹ̀pù kan lẹ̀ níjọ́ tí wọ́n náà di aláṣẹ nẹ́tẹ̀lá mìrìkọ́ta ó náà fi tẹ́ẹ̀pù kan lẹ̀ olóògùn fúrata jáde láyé wọn. fúlànìtọ̀ inú àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Osman oníwégbé ńgbà tí wọ́n fẹ́ gorí mímbàrí ànábì pé kò lọ sókè ń pátápátá wọ́n ní ara ń tó ṣe àwọn kan gbà kó ní gaaro fúlàní ńgbà tí mọ́rù náà ṣe òun náà

sẹ́ẹ̀pù kan abubakar síbi ànábì tí í dúró kèé ṣe pé láti sánmà ni olóòrónú rẹ̀ láti fi tẹríba fún ànábì bákan náà tí náà náà láti wáyé láti fi jẹ́ ká yọ wípé àwọn òtú abubakar náà tó tọ́ bó sọ pé òun dúró sí kọ́dà bí abubakar dúró sí náà ohun òtún tó bẹ̀ ìgbìyànjú wọn ni àbá máa gbọ́ yé bá ń di ẹ̀bí ẹlòmínà tó náà ti sọ yọ wà á di pé ńgbà tó ní rọ́bà tó dé náà wọ́n wà á gbẹ́ one feet ní kòtò wọ́n máa gbẹ díẹ̀ díẹ̀ lónìí inú kànga mẹ́mọ̀ bá ti wá máa ṣe wútú fáàní oríire la ṣe fáàní oríire ìjàmọ̀ yẹn pé àánà kùmọ̀lá àánà kùmọ̀lá anakumọlá sáà lórí ilé lásì orí rẹ tá a ṣe nígbà tí abubakar sọ̀kalẹ̀ sí pèpele tọtẹlẹ tá nàbí tí umaru náà dé tó tó sọ̀kalẹ̀ sí pèpele tọtẹlẹ ti abubakar fáà ni wọn ṣe bẹ́ẹ̀ kìí ṣe mèsì látòkè sánmà látọ̀dọ̀ Ọlọ́run wa àwọn ò ṣe bẹ́ẹ̀ láti pé àwọn fi bu ọlá àwọn bu yìí láǹkẹfà nàbí sallallahu alaihi wasallam umaru náà ṣe bẹ́ẹ̀ láti bu ọlá fáà nàbí àti abubakar pé jìnnà síra wa nígbà tí abakiri tí ó sì máa ń wà á lè tọ́ wá gòkè lọ yìí fáà ní à gbogbo ẹni tí ó wà máa ṣe kótópà lónìí fi ń jẹ́ ìmáàmù o ní wọ́n ṣe ní Usman ṣe dáadáa fún lọ́nà wo fáà ní báwa yẹ pé bó ṣe ń sọ̀kalẹ̀ lọ́nà bá tún gun lọ́ba tún mú sẹ́ẹ̀pù kan ayẹ́ pé gbogbo ìmáàmù ayé wọ́n ti wá máa gbẹ́lẹ̀ lọ tó fi jẹ́ pé inú kàkálẹ̀ lómi ò ti lọ́ máa ṣe kótópà àyọ̀ àná fáàní àti Umar sínú yàrá ìtàn. ṣé bá ti àwọn méjèèjì bákan náà inú tí ẹ ṣe yìí àrí wípé kéèyàn ò nífẹ̀ẹ́ sun ẹ̀gbẹ́ àwọn ẹni eré ìǹtẹ̀sìnfẹ́ ni. àìsí ibi tí àwọn méjèèjì sùn pẹ̀lú ànábì ǹjẹ́ ẹ̀rí kan ti ń bẹ tó gbé lẹ́sẹ̀ bákan náà rí wípé kéèyàn ọ̀tí àmọ́ àbóhùn fẹ́ sùn bí àwọn ẹni eré wà fáàní ìǹtẹ̀sìnfẹ́ ni. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní ẹni ó lajarun páálù nítorí pé nu dáadáa tọ́lọ̀ fi máa bá wọn lò ọlọ́run lè jẹ́ kí ọ̀nà máa pín bẹ́ẹ̀ kọ́ dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọmọ wa kiri wọn wọ́n ní àgbà àfa àtàwọn sí máa bárọ̀ àmọ́ kí wàá fẹ́ wá kí àmọ́ kí ó lé fifty àwọn wàá tiẹ̀ nìkan ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ sọ ọlọ́mọdé foríjì àfa wa àti ogun ọjọ́ mẹlẹ́gbẹ̀ẹ́ wọn ìná lẹ́yìn náà ó sì mọ forúkú dáadáa mi. Ah, fáàní sọ ìtòfi jẹ́ pé ìmọ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù bí wọ́n bá sí ìyànsẹ́gbẹ̀ẹ́ ẹni ọlọ́run àwọn tí wọ́n mọ̀ wá sáramọ̀ sí ẹni o tájà àwọn èèyàn rẹ̀ bó bá já àfa àkọ́mọ́nkéw tọ́jà àfa súnà àwọn tí wọ́n mọ̀ wá lọ sàbẹ̀sìdìyàrọ̀ rẹ̀ wọ́n kọ́ bí wọ́n bá jẹ́ pé wọ́n á pọ̀ fáwọn tí wọ́n sì sin akansẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà bí wọ́n bá ti ń sáramọ̀ fi máa pé àtàn tí wọ́n ti papọ̀ pẹ̀lú wọn òun náà ti forí kó dáadáa. ọ̀dà òǹkà kúrò yìí máa tàmá yàn náà kí ló wá fà tó ń fẹ́ wọ́n sí àwọn sẹ́gbẹ́ àdínábì lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ pé inú yàrá ìyàwó Aisha oníyànsẹ́ àdínábì sí sáà rí ẹ̀rí tó bá kẹ̀. fún àníkí lọ́pàá tóbi yẹ pé wọ́n wọ́n sin ànábì bẹ̀ wọn náà wọ́n tẹ̀ mọ́ àpé kán wọ́n sin àwọn abẹ tí wọ́n sì mọ̀ pé yàrá ìyàwó àìsà rọ̀dí ẹ̀ lọ́ àní àní ṣe sàárẹ̀ rí lórí tí wọ́n ṣe ohun tó gbé. yá àfi sọ̀hìn lẹ́nu bọ̀kọ́ nínú àdéhìí àbí mọ́tà làṣẹ́rì rọ́bì aláwọ̀ tààlà náà bọ̀ àdébí sọlọ́lọ́ àtàlà jáde ilé rẹ̀ ńjọ kan fàdákọ́lá àìsàn mi làhàwá ìtì màdínà ó sì ọlọ́run wá wọ inú ọgbọ́ oko kan inú ọgbọ́ oko tí ń ní màdínà ọwọ́ àlọ́ rẹ̀ ìjókòó létí ibi àdá kan àdádàbí ẹ ẹ ntànpè ládá òun náà ni ntọ́wá bí ojú kànga ṣùgbọ́n fífẹ́ tiẹ̀ ọ̀pẹ̀ kànga lọ kì tí ì jẹ́ ìfọ̀ ànábì wájú kò létí rẹ̀ ó ọlọ́run wá ká aṣọ kúò ní ojúgun ọwọ́ ànàtẹ̀sí ní fáàní ànábì sallallahu alaihi dama níjọ kan ọjà jáde ní Madina ó wá débi ọgbà ọkọ kan ibi ọgbà oko nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó dàbí ada ada òní tí a máa ń rí gẹ̀ẹ́sì lóko ń ada òní tí a máa ń pa mí sílẹ̀ bù ń jọ̀hún tí wọ́n máa bomi fún wa ọlọ́run wá lọ́wọ́ létí rẹ̀ ọwọ́ ọkasọ. ọkasọ kó o lójúgun. abu musa wa ni lónìí la ọsọ yìrọ nínú ìbá wà bẹrẹ sọ̀rọ̀ fẹlẹ ẹyìn sọ̀rọ̀ àmì di gate mánu fún anabi lónìí anabi ọ̀rẹ́ o kò sẹ ẹ mẹtẹrì bí fẹ wá sẹ ń bí ṣùgbọ́n mẹrẹ náà kò di sọpọ ẹ tẹni kaba ló ń fẹ́ wọ bí ń yà àkọ́kọ́ lọ gbàyọ ńdá fún lọ́dọ̀ ànábì ní ìní jẹnibọdì ọwọ bí ìfẹ́ ànábì náà ní nkpọnkalu kúkú báyẹn lábí sọ fún gbogbo ẹni tọlọmùbá ti pé kọ máa darí kó sọ̀rọ̀ ẹ̀ dáadáa kó má jẹ́ pé àwọn èèyàn wọn ó sori ibú látara rẹ̀ àbí wọn ó wá lábò náà tọ́ fani abu musa ó wá sọ̀rọ̀ rẹ̀ bí ẹni tí ó jẹ́ pé òní ó wà níkangun bí ànábì wa tó jẹ́ pé nìkan ọ̀kan ni wá kó kiri wá bá àfi kó gbà yọ̀ǹda kó wọn lọ bá gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam fani ànábì ọ̀ràn bẹ́ẹ̀ pé ọ̀yà lọ dúró gbogbo ẹ̀ bá ti wá ń bọ̀ máa jẹ́ ìmàkọ́ wá máa bá gbà yọ̀ǹda. ọkùnrin ti fi ń ṣe ànábì rẹ. tọ́ fani ànábì sì màdìdí fi ń ṣe ọlọ́run àti ànábì ni ànábì ọ̀wá yẹpẹrẹ pa ah, èwo tiẹ̀ ní kí kini kini, kíni kíni tọkàn ní ìsìn kúrò lẹ́nu ọ̀nà ṣùgbọ́n ó ṣe ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ Abu Musa wá gbéra ẹ̀ kalẹ̀ pé lónìí o ń fira mi sẹ́ni tí ó jẹ́ kí n máa fa nàbí. ó ṣe ta fàjá Abubakar Abubakar bá dé kún kama án ní Abubakar ọ̀gá wa ní ọ̀dọ̀ tó ṣùgbọ́n dúró báwọn kò sẹ́ni tí ó wọ̀ bí ń wọ́n lọ gbọ̀dọ̀ náà sàṣàlám àràbí sì ń bọ̀. Abu Musa wa ń sọ fún Abubakar pé ah, ah, ò lè ti wọlé o dúró bọ́ bó ṣe wà lóòótọ́ ni ọ̀gá lọ jẹ́ fún wa ṣùgbọ́n ń lọ gbàyọ̀dọ̀ lọ́dọ̀ ànábì kò tó wọlé. ọba lọ́dọ̀ ànábì ó ní aṣọ àṣàlám yẹ ṣe àdínú ká Abubakar Abubakar ní sẹ́kí ń jẹ́ kó ọmọ àbọ̀ ah, ànábì ní ìdàlá yọ̀ǹda fún pé kọ́ máa bọ̀ wà bá ṣírò bí jánà sọ fún kọ́lọ̀ sọ fún mi pé ó ti dọ̀mọ̀ àlìjánà. àbú musa lọ bá nàbí pé ah, abubakar lolúgbà yọ̀ǹda fún fẹ́ wá sọ́dọ̀ rẹ o ah, ah, musa lọ abubakar àkọ́dà yọ̀ǹda fún wá sọ fún pé ọlọ́run ní ó ti dọ̀mọ̀ àlìjánà. jẹ́ abubakar ọwọ́ náà dẹ̀ láyé à mọ̀ọ́yánà bọ́dù bí náà tó dókòó náà tọ́ka orí ẹ̀ kásọ̀ kú. fáwọn nígbà tí Abubakar wá dọ́dọ̀ ànábì orí ànábì bó ṣe jókòó kọ̀ǹdíṣẹ̀ tí ànábì gbà jókòó yìí lòun náà ṣe ṣe ìjókòó létí ada yìí. ó ṣe sà fàjà Umar kọ́dọ̀ náà bá tún àbúzá ní dúró báwọn ọkọ dábẹ́ wa wọn èyí ń bọ̀ gbàlódà wọ́n níbi ìbáni ọ̀wá ìnáwó wa wọ́n ti máa wọ̀ wà náà nù àbí gbọ́ ó tún lọ gbàlódà fún mi ah ṣé wọ́n rò lè wọ́n lọ sọ fún pé kọ wọlé ìzàlẹ̀hu wọ́n bá ṣírí òbí jẹ́nà sọ fún kọ́lọ̀ ń sọ fún mi kó ti dọ́mà jẹ́nà. fani ó ṣe sá umaru náà dé abumusa ni ọ lè ti wọlé o ń lọ bá ọgbà yọ̀ǹda lọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallama anabi sì ń bọ̀ ti ń wí ọlọ́gbà yọ̀ǹda umaru ọ̀dà sọ fún yọ̀ǹda fún wa sọ fún pé ọlọ́run ní sọ fún pé yọ wà ìjẹ́nà. jama àwọn tèmi sulaimani mọ́tò làǹbìyà ẹ bá ń sọ fún àfa àbí ibùlẹ́kùn pé ó ti di kèfèrí o fáàní lórí ń tá a dé yìí fáàní ẹgbẹ́ bá ma àfa àbíbù lẹ́kọ̀ọ́ ní márkàzì agége ẹ sọ fún kó ti di kèfèrí o. ó sọ wípé ẹni tí ń bẹ pẹ̀lú ànábì nínú gọ́ọ̀rù kejì abubakar ẹ ti sọ bẹ́ẹ̀ kájábà lọ ọlọ́run ló pẹ̀lú wọn ibi huma fil gọ́ọ̀rù wà á jìmọ̀ àtìlú umma gbogbo àfa pátá bàtàn tí ẹ di àfẹ́ tèmi apanukọ̀ pé ẹ ń bá sọ wípé ẹni tí ó ń bẹ pẹ̀lú ànàbí òun kèésì Abubakar ó pọ́lọ̀ ló rọ ó pe Kùránì rọ ó pe ànàbí ní pé kèésì òjíṣẹ́ ó ń tọ́ sí di kèfèrí. tọ́ fáàní ń tọ́fà ìdí kèfèrí rẹ̀ farabalẹ̀ dáadáa farabalẹ̀ dáadáa ó ní pé àdàfà àbíbu agége ọ sọ wípé ẹni tí ń bẹ́nu kògó ràjọ́kì àná pẹ̀lú ànábì pé kìí ṣe abubakar fúnalẹ́ bá sì ti sọ bẹ́ẹ̀ ó tako ọlọ́run ó tako kùránì ó sọ fúnàbí kìí sòjì sí ọlọ́run bẹ́ẹ̀ bá sì ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn àfẹ́ẹ̀sìn àwọn àfẹ́ẹ̀sìn àwọn àfẹ́ẹ̀sìn pátápátá panupọ̀ pé káfìrí ló ń tọ̀ ń o. ẹ sọ fún pé táwọ́bà rẹ̀ tí ó ràn yóò tètè padà ní ìsìláàmù ni o. fáàní tútúbà rẹ̀ tí ó ràn á ń ṣe wá sí ọ̀ràn tí bẹ́ńlẹ̀ yóò ṣe padà ní ìsìláàmù padà ni o. ọlọ́run dákun mọ̀jẹ̀ alápadà sí aburú o. ọlọ́run o mọ̀jẹ̀ alápadà sí aburú o. àfa àbíbù làgége bá fọ́ tọ́ o mọ̀jẹ̀ òkú kẹfẹ́rí o. àfa àbíbù àgége ọlọ́run fọ́ tọ́ lẹ́mìí o. kápẹ́ kan ní gùn tí fi ń wíwì kú wì ọlọ́run o kápẹ́ owó kan ní wá o. báyìí ni umaru náà wọlé o. abu musa ní anabi ni kò máa bọ̀ pé ìwọ náà ò ti dọ̀ máa di abu musa lọ sọ fún pé anabi ni o máa bọ̀ ìwọ náà ti ti dọ̀ máa di jẹ́nà. onáà wájú anabi orí abubakar ní ẹsẹ̀ ṣe onáà wájú kò létí ibi ajá onáà ká sọ fún níbi ẹsẹ̀ onáà nàṣẹ inú ẹ. orí anabi bó ṣe jókòó orí abubakar bó ṣe jókòó onáà wá jókòó síbi etí adá yìí onáà wá wá sáà ni ọpẹ sáà sígbà òun Usman náà bá dé. òun náà wà nàbí kí ló eh, dúró bá abumusa ni lọ́ọ̀bá àgbà yẹn nígbà tí ọ̀rọ̀ sàlámù náà sáà ní bọ̀ wọ́n ní Usman ah, ń bọ̀ ah, á anabi ní abumusa lọ sọ fún un bashiru bil janna má abala yusibuhu sọ fún kó ti dọ́mà janna ṣùgbọ́jú rí orí àdúgbò. Ah, ìrẹ ìrẹ abumusa lọ sọ fún Usman tó dé wípé yóò wà ní janna o fún ròdùnú pé ọlọ́run ní pé kí n sọ fún pé yóò wà jẹ́nà ṣùgbọ́n ojú rẹ̀ ó rí i. ṣùgbọ́n ńgbà tí Umaru dé ẹ̀yẹ́ ńgbà tí Usmanu dé ó rí ànábì bó ṣe jókòó ibi ọ kásẹ̀ sí bó ṣe kásẹ̀ ókè mbẹ́ ó dà bákìrì ìbí ọjọ́kọ̀ bó ṣe kásẹ̀ ọ bó ṣe kásẹ̀ ẹsẹ̀ sínú kíní yẹn bó ṣe ká aṣọ sókè níbi ẹsẹ̀ ó rí kúlóògùn náà tó ṣe bẹ́ẹ̀ ó náà wá fẹ́ jókòó bẹ́ẹ̀ kò sí ààyè tó lè jọ gbà papọ̀ mọ́ ọ wá jókòó takété sí wọn. tó sọ nígbà tí Usman ode sọ́dọ̀ anabi asalam ọba anabi ọba Umar Abubakar ó sì bá Umaru náà tí a jókòó síbi etí àdáyé tí wọn ká aṣọ ní ojúgun ṣùgbọ́n nígbà tí wọn ó bóde kọ̀ráàyè jókòó níbi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wọn bá ń kọ̀ tó lè gbà ọwọ́ á ta kété sí wọn. àbá náà ronú ronú lórí ọ̀rọ̀ àdìsí ńgbà táwọn ń títí tọ́lọ̀ ń fi fọ́tún ẹlẹ́mìí pé ah, àsọ̀wé lọ́wọ́ bá ń pa lójú ayé ànábì ìpínyàn tọ́lọ̀ ń wọ́n papọ̀ tí wọ́n jọ sùn àsán méjì ń péré ni àtẹ̀lómi ò ní fún wa. tọ́ fáàní àfàwà Sa'id ibn Musayyab wọ́n sọ pé àrònú tó ti títí lórí ọ̀rọ̀ àdìsí ibẹ̀ náà ti wá rí wípé a ah, àti inú àtọ́lọ̀ ń wọ́n pé wọ́n jọ sùn bìkan náà ó ní ànábì Abubakar àti Umar ni wọ́n sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àsẹ́nìkankan ò ní wà pẹ̀lú wọn mọ́ nígbà tó ń pa Usmanu wọ́n fẹ́ sí àwọn èèyàn rẹ̀ àwọn bàbá òun yà wọ́n làwọn ó sí síbi nínú yàrá ìyàwó Aisha yẹn kó náà ò lè sùn pẹ̀lú wọn àwọn èèyàn ìbá yarí jọ náà gbogbo àwọn tí wọn wá ṣe dá ọ̀ràn sí Mẹ́dínà láti wá papọ̀ wọn ò gbà òkú wá kankan oníyàn sin sí bàkì kọ́dà àwọn fẹ́ẹ̀ mẹ́jẹ̀kẹ́ lómi ọmọ gẹ́gẹ́ bí tí wọ́n ti sí ń bẹ̀ gan pàpà wọn ò jẹ́ kí wọ́n ṣe sí ààyè yẹn. fáà ní gbàdé usman kú wọ́n gbèrò fún àfẹ́ kí wọ́n ṣe sí ibi ààyè tó ṣẹ́kù nù yàrá ìyàwó Aisha ṣùgbọ́n àwọn tí wọ́n wá da nǹkan rú nípa pípa Khalifa Madina yìí wọ́n ń bo wọn yarí tó fi jẹ́ pé òru ní apàdà lọ́ọ́ fi sin Usman sí bàkín ìlọ́kọ́rọ́kọ́t fáàní kódà wọn ò fẹ́ wọn ò jáwé èèyàn tó pọ̀ dandan ọmọ bíi tí wọ́n ṣe sí i hasan ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam nígbà tí ó náà kú ní madina súkìyà súnmọ́ni wọ́n fún ní ìwọ ọmú ni wọ́n pò méjèlè mú jẹ fún un gbogbo ẹbí gbà wípé hussein ní kò sí táwọn ó ṣe lórí àlámárì ibi àyè sẹ́kù sí ni làwọn ò lọ sí sí lẹ́gbẹ̀ẹ́ bàbá àwọn. fáàní tọ fáàní nígbà tí Hasan ọmọ ọmọ anabi tó kúrò láyé wọn fún wọjẹ ni wọ́n fi nǹkan sínú oúnjẹ fún ni tọlọ́run wá pé ọgbà bẹ lọ tó wá jẹ ọmọ ìyá rẹ̀ òun wá pé nígbà tó ti rí báyìí ni lọ sí i. àwọn bàbá mi yàrá fáàní àwọn ẹbí Usmanu náà àwọn àǹbàní wò máa yíyà àwọn náà wá dìde pé rárá o kò sí ìgbà bẹ́ẹ̀. nígbà bẹ́ẹ̀ Usmanu bẹ́ẹ̀ nígbà tí àwòdì ẹ̀sìn náà. fáàní nígbà tí ojú ń pa àwòdì ẹ̀sìn. kí ni nígbà tí ojú ń pọ́gbọ́n ogun gbẹ́kú pọ́gbọ́n ẹ̀sìn àwòdì bára. ọ̀rọ̀ ìdáwà lálẹ́ Mẹ́dínà àwọn tí wọ́n kú làgbà nù sọ̀hábà ń dọ́nà lọ́hùn

lẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí tọ́ba wípé ọmọ anabi musa ń bẹ láyé ọwọ́ asalaisi sáàrin ọmọ bani sọ̀rọ̀ yìí ọwọ́ asọ fún ẹ pé kí n bá ti kú ẹ̀sìn mi tẹ̀gbẹ́ bàbá mi o pẹ̀lú adúrú wàhálà tí musa ṣe lórí ọmọ bani sọ̀rọ̀ yìí sọ́ba mu fún ọmọ bani sọ̀rọ̀ yìí kí wọ́n kọ̀ kí wọ́n sin ọmọ anabi musa tẹ̀gbẹ́ rẹ̀ sọba mu. fún àní àbúrò rà ní à gbogbo ọ̀rọ̀ tí ń fa ní ojú kẹ́kẹ́kẹ́ ẹ̀jẹ̀ hasan sí ẹ̀gbẹ́ bàbá àyà rẹ̀ ẹ ti sùúrù ọdà ìgbọ tí anabi musa tí tó sàdúró sẹtó sè ọwọ aṣọ àsọlẹ wípé ọmọ rẹ wà ń bẹ láyé ọmọ rẹ wà ń bẹ láyé nígbà ọmọ yìí wà ń bẹ láyé ọwọ anigbóǹbàkú káàsì wọn sí ẹ̀gbẹ́ baba àwọn tí sẹ anabi musa aleyhi fáàní àwọn ọmọ israẹli wọn wá tí wọn wá tọ ọba mu káwọn ọmọ israẹli wá pé kọsọrọ nbí tí wọn sọ tó sọ báwọn ò ní sísẹgbẹ bàbá rẹ̀. rẹ̀ ládùúrú wàhálà tí ojú ànábì Mùsá rí lórí àwọn ọmọ Ísírẹ́lì yìí jẹmọ àti owó lè bá ń ṣẹlẹ̀ kò yẹ kó máa jẹ mọ́ fún wa tá a bá sọ pé ntọ́lá tàbí bí wíre tá a wá rẹ ntọ́jà àfa àti òṣè àwọn èèyàn kẹ́ ti súnmọ́ àsìkò oríire rí ẹ̀mí wọ́n ti lè ko ko ǹjẹ́ fáànítọ̀ lórí pé láàfin ṣe sùúrù pọ̀ kéèyàn láǹfààní àti máa pé ntọ́jú jẹmọ́tọ́lá àìsànàbí kọ́ máa ṣe fáàní à eléyìí á ṣe sùúrù ni torí pé àwọn kan ti tún súnmọ́ tó súnmọ́ jù bá ń lọ tó jẹ́ pé ẹ̀mí wọ́n sì lè sí tọ́lọ́hún ò ṣe. ọ̀tọ̀ ni kéwù ọ̀tọ̀ lóríire. fáà lọ́tọ̀ ni kéwù ọ̀tọ̀ lóríire. kọ́lọ̀ wọn pa méjèèjì pọ̀ fún wa ni ọkọ́jọ́ o. amina ọlọ́nkọ́ pa méjèèjì pọ̀ fún wa tí ó sì takú sórí rẹ̀ bẹ́ẹ̀ náà àwọn èèyàn ebe yàn ló fún ata ló ń wọ mu. naam ebe àwọn akẹ́yẹ ń gba orí Hussein bọ́ọ̀lù ní Karbala ní Iraq ebe nìkan ló gún mọ́rù ẹnìkan ló gún mọ́rù kàtẹ́ ìpín kẹ́bìrì lẹ́yìn ebe nìkan ló gún Ali rọ́dà náà ebe àkànní wọ́n ta Usman lada ẹgbẹ́ àkànní ẹgbàpọ̀ táwọn ọ̀bà tí ìgbéyàwó Aisha gbàgbà kìí ṣe pé gbé wọn mọ́rù lójúmọ́ àwọn èrí ọ̀nù Ọlọ́run. أترجو أمة قتلت حسينا أترجو أمة قتلت حسينا شفاعة تأتي يوم الحساب شفاعة تأتي يوم الحساب ماذا تقولون إن قال النبي لكم ماذا فعلتم ماذا فعلتم وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم بإثرتي وبأنصاري وذريتي أعانكم الله منهم أسارى وقتلى ذرجوا بدمي táwa ló padà fi sí. àánà kúmọ̀lá. tí pé àkúlù wà záàdà ní hànàkàn wà ghayza. àkúlù wà záàdà ní hànàkàn wà ghayza. àzàlà lọ́wọ́. أزال الله ملك بني زياد أزال الله ملك بني زياد أزال الله ملك بني زياد وأبعدهم كما بعدوا وخانوا وأبعدهم كما بعدوا وخانوا كما بعدت ثمود وقوم عاد كما بعدت ثمود وقوم عاد كما بعدت ثمود وقوم عاد كما بعدت ثمود وقوم عاد على كل حال ولا ìwà àṣẹlẹ̀ hussein náà wá dúó òun náà takú wípé ẹ dúó ṣé èmi wípé ọlọ́mọdé àríkìtì náà o. àmín hussein rẹpẹtẹǹtì family anabi sọlá sọlá gbogbo orejú pé sábà jókòó tì bàbá ìyá mi ọlọ́run láti rántí. àwọn àti náà dúró pé kí wọ́n tó bí wọ̀ yìí ta ló jẹ́ ká yọ ọmọ ẹ̀sìn yẹn ṣé bí bàbá bàbá àti àtọ́jọ́ òsùnmọ́nù yìí náà àwọn tí wọ́n rìn bàbá ìyá rẹ lọ́nu. Ah. fìtínọ́sẹ̀ tọ́ba dé kò sí apá àbí tó ń kálukú bá gbámú àfẹnulọ́mbà sáà ni ó di okòrò lẹ́nu ẹ̀ nítorí kálukú bá ń jẹ nínú ẹ̀ ni ó dojú. tó a ní fitina tó bá ti dé ibi kálukú bá gbámú tí ń jẹun òun ni ó dojú lẹ́nu rẹ̀ àfẹni ọlọ́run bá sàn lórí ìwé àkíní ìmàkòrò fáà nígbà tí òsèlè dúró lórí wípé ọkàn wájú ra wa lọ ọkàn ẹnìkan ju ẹnìkan lọ bàbá ìyá àwọn rèé kíní ọkọ̀ tí kan máa sin Hasan sẹ́gbẹ̀ẹ́ bàbá ìyá àwọn àkòtí tí ọkọ̀ di. àwọn abàní òmáyà náà ni à kí ni wọ́n ń sọ kó o tó di pọ́ ọ̀dáyé ńkọ́ ṣebí bàbá bàbá àwọn tí ṣe Usmani òun náà bẹ náà tí wọ́n dárúkù ti ẹ̀sìn yìí nígbà tí ò tí ì ti ṣiṣẹ́ sí irú ẹ̀yìn bẹ́ẹ̀. bí bí bí Abubakar bá tún gbẹgbẹ rẹ̀ tí umaru náà ní ẹsùn ẹgbẹ́ rẹ̀ tàbá wò fún ẹjẹ́ sàbẹ́lẹ́ni náà tọ́ ọba wò wípé ṣe bí ànáni ẹtún jẹ́ ti ànábì sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ àdìjáde sọ̀rọ̀ lórí umaru àti abakiri afa ni قل إن خير الأنبياء محمد قل إن خير الأنبياء محمد وأجل من يمشي على الكثبان وأجل من يمشي على الكثبان وأجل من يمشي على الكثبان وأجل من يمشي على الكثبان وأجل وأجل صحب الرسل صحب محمد وأجل صحب الرسل صحب محمد وأجل صحب الرسل صحب محمد وأجل صحب الرسل صحب محمد وكذاك وكذاك وكذاك آه وكذاك آه another tẹ̀rẹ̀ mi létí. anakumala anakumala jama ipe anakumala anakumala. wa ajallu sah bin rusni sah bi muhammadin. anakumala. وأجل صحب الرسل صحب محمد وكذاك أفضل صحبه لعمران وكذاك أفضل صحبه لعمر káwọn náà máa gbàgbé ní ojú ọmọ pèké èso ògùn sọ yìí. alekunla alekunla wakadaka sahbul. wakadaka أفضل صحبه لعمران. وكذاك أفضل صحبه لعمران وكذاك أفضل صحبه لعمران وكذاك أفضل صحبه لعمران رجلان قد خلقا لنافر نبينا رجلان قد خلقا لنافر نبينا بدمي ونفسي ذلك الرجلان بدمي ونفسي ذلك الرجلان بدمي ونفسي ذلك الرجلان بدمي ونفسي ذلك الرجلان وهما اللذان تظاهرا لنبينا وهما اللذان تظاهرا لنبينا في نصره وهما له سهران في نصره وهما له سهران في نصره وهما له سهران في نصره وهما له سهران بنتاهما أفنى نساء نبينا بنتاهما أثنى نساء نبينا يا حبذا لأبوان ولبنتان يا حبذا لأبوان ولبنتان يا حبذا لأبوان ولبنتان يا حبذا لأبوان ولبنتان أبوان أثنى صحابة أحمد أبواهما أثنى صحابة أحمد أبواهما أثنى صحابة أحمد أبواهما أثنى صحابة أحمد وهما له بالوحي صاحبتان وهما له بالوحي صاحبتان وهما له بالوحي صاحبتان وهما له بالوحي صاحبتان وهما وزيران اللذان هما هما وهما وزيران لدى بهما هما لفضائل لأعمال مستبقان لفضائل لأعمال مستبقان لفضائل لأعمال مستبقان لفضائل لأعمال مستبقان وهما لدى وهما القاضي وهما اللذان لا اله الا الله bọ́bọ́ mo sì rántí ajizu ah, ibi tí mo sì fẹ́ lù gẹ́gẹ́ mo sì déhùn ọ̀dà ẹ̀yìn rántí rẹ̀ ní sìn ṣáà lọ́ra mi la ilaha illallah ọlọ́run dábàá ti gba gbé nǹkan kama sí kama sí zikiru wọ́n ti rọ̀ bákẹ́ dára la ilaha illallah la ilaha illallah. Uh, uh, uh, وهما لأحمد نابرا وسمعوا وهما لدى وهما لأحمد نابرا وسمعه وبقربه fili kọburi mọbi tọji ala wabi kọburi wabi kurubi fili kọburi mọbi tọji ani. wabi kurubi fili kọburi mọbi tọji ani. wabi kurubi fili kọburi mọbi tọji ani. afaani. قل إن خير الأنبياء محمد قل إن خير الأنبياء محمد. gbogbo àwọn òjijì ọlọ́run sátọ̀ fíà nínú bìbí. kò lọ iná báyìí. wọ́n mọ̀ pé dọ́tà bá wò pé ànábì ádámà ní sẹ́mà bàbá wa gbà orí ẹ̀ náà ti náà. kò lè iná báyìí rani àmbìyá muhammadu wà á jà lùmẹ̀ yàmùsí àlàní kùtùbáni wà á jà lùmẹ̀ yàmùsí àlàní kùtùbáni. lápàlẹ ó ń rìn lórí ìpẹlẹ ànábì náà tó ni. sallallahu alaihi wasallam. wà á jẹ́lu sọ́ọ́bì wà á jẹ́lu sọ́ọ́bì rúṣìlẹ̀ sá bò muhammad. a kọ̀ǹpánì ọ̀sìn kọ̀ọ̀kan tó lọ yàn fáwọn ànábì kọ̀ọ̀kan tí a bá náà wọlé olóore jù àwọn abániṣe àwọn akúnilọ́wọ́ títà nẹ́bí olórí gbọ́n sá abẹ́ni ẹ̀rọ gbogbo ẹtí mẹ́tàlá wà nẹ́bí ọlọ́run lọ. wà á jà ló sá bí rosle sá bó muhammadin. wàkàdáka àkùdọ̀lù sá bíi ní umarani. وكذاك فضل الصحابي لعمران jẹ́bọ́ wá ní taaró kó wá lórí jùlọ àwọn tí wọ́n jẹ́ kọ́mpánà ti ti ànábì wáyé tí wọ́n jẹ́ mẹ́wàá rẹ̀ umaru méjèèjì náà ni ó ní abubakar àti umaru wa àwọn yẹn níjẹ́ bàbá lọ tẹ̀gìlíbù wọ́n lè tọ́ba lágbára jù ní a máa ń lò èyí tọ́ba lọ́wọ́ lágbára máa ń lò nítorí tí abakar ju umaru lọ wọ́n sì lo umaru fún àwọn méjèèjì وكذاك أفضل صحبه لعمران وكذاك أفضل صحبه لعمران وهما اللذان نعم نعم rọ̀jùláàni kọ́ọ̀dí kùlìkọ́ nínà fèrè muhammadin. ọlọ́mọ àmọ́ dá méjèèjì special aid ní alátọ̀dọ̀ ọlọ́run pé mo dá yíwáyé kẹ́ bá ń kún ànábì رجلان قد خلقا لناصر محمد بدمي ونفسي ذلك الرجلان بدمي ونفسي ذلك الرجلان ìdíbò ń sọ yìí mo lè fẹ́ mi tọrẹ nítorí ẹ mo lè fẹ́ mímu tọrẹ wà lé àwọn ọkùnrin nìyẹn ẹ bá náà òrí ọlọ́dún ọ̀nà òrí ẹ bá náà kọ́ ọlọ́sọ̀ pé wọn náà ò وهما اللذان تظاهرا لنبينا وهما له وهما له سهران في نفره وهما له سهران. àwọn méjèèjì wọ́n fi gbogbo orí ayé wọn wá ara nàbì lọ ni. sallallahu alayhi wa sallam bákan náà wọ́n tà méjì tó jọ wọ́n tó jọ jẹ́ àná fún ànábì nítorí pé bíntàwùmá àsìná nìta ìnábì yìíná. bíntàwùmá àsìná nìta ìnábì yìíná. wàhùmá láwù بالوحي صاحبتان وهما له بالوحي صاحبتان ọmọbìnrin méjèèjì dáhùn nàbí fẹ́ àwọn tí a lé kàn jù ní wọ́n wà ní àwọn ìyàwó ń ṣe ọlọ́run nítorí pé àwọn méjèèjì ọ̀rọ̀ wọ́n láti sẹ́mọ̀ lórí títí àwọn méjèèjì ni. sallallahu alaihi wasallam abawahuma asina sahabati ahamadin. abawahuma asina sahabati ahamadin. ya habadali abawani wali bintani. يا حبذا لأبوان ولبنتان يا حبذا لأبوان ولبنتان يا حبذا لأبوان ولبنتان bàbá méjèèjì náà yà wá Hafsat yà wá Aisha bàbá méjèèjì náà tún ní ọ̀gá láàrin gbogbo àwọn tàbí àlejò pátápátá àà ẹ̀wẹ̀ mọ́ ọlọ́run lára bàbá méjì àtọmọrin méjì sọ́jáde látara wọn. Hmm. يا حبذا لأبواني ولبنتان وهما اللذان نعم وهما وزيراه اللذان هما هما وهما وهما وزيراه اللذان هما هما amúgbálẹ́sẹ̀ méjì tí ò ṣeé dídànù fún àbẹ̀bí méjèèjì náà ni hùmáhùmá á ní o. لفضائل لأعمال مستبقان لفضائل لأعمال مستبقان tí wọ́n bá pè nǹkan kan ní dáadáa láyé gbogbo àtàbí òkú máa bá méjèèjì wájú rẹ̀ ni hmm. ìyá kan bẹ ma Mẹ́dínà kò sẹ́ni tí ó máa ó ti dàgbà ma ti máa pàmò kọ̀lọ́mọ́dọ́ òkú kankan àwọn ìwà máa ń fẹ́ sàánú rẹ̀ Umaru wa gbèrò pé ah, kí sì yìí èmi náà ń bà ní màá bá gbálẹ̀ ní màá bá tọ́jú ilé rẹ̀ ó ti wá gbé tó bá ti wá lọ báwọn yóò sábùdé bẹ́ẹ̀ yóò rí náà ti ṣe nǹkan wọn tá ló wá ń ṣe kínní yìí bọ̀dà ajẹ́ pé táìmù tó ń lọ ló ti pẹ́ òun wà á tètè jì ìlú tó wá tètè jíjú pé ń sì lọ́sẹ̀ kí ní ìṣáájú àṣọ̀bá iná wá pàdé ó ń tọ̀ tí ń bọ̀ torí ipò ya níjọ náà nígbà tí ó wò lókun lọ́ba jẹ́ àbákiri ó ní àǹtà sàbàkì látò ní ìlú ìyìn tó pé wọ́n mọ̀ bọ́ sẹ́rẹ̀ ìjẹma bí dáadáa. Ah, fa ni ìyá kan bẹ Madina ah, Allahu Akbar ìyá kan bẹ Madina kó wá ń tukú wọn máa ṣe dáadáa sí i ah, Umar bin awa wò pé òun ọmọ ṣe dáadáa sí ìyá. àdúgbò tí àjẹlẹ́yìn sì mọ. la ilaha illallah. ìdí òjá iná oríkì ọlọ́run nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tọ́lẹ̀ bá ti dàgbà ó ti dàjẹ́ lọ́dọ̀ yín kó lẹ́ ti rírú àkìdá burúkú báyìí. bá ti wọ́n jáde tí wọ́n rí ọ̀nà wọn á padà lé táìmù tó ti fẹ́ wọ sẹ́ni yọ wà létí débi wọ́n wà yọwọ́ sùn. tàbí wọ́n yọ lẹ́nu <laughs> ah, umaru gbìyànjú yìí nígbà tí wọ́n bá dé fẹ́ lọ ti bá ti fún yóò yà ìyá náà yóò dàgbà irun táwọn èèyàn bá ti lọ sí bá ti bọ̀ wọ́n máa ń kọ́ra àwọn èèyàn máa wá kíyà lé àwọn tí wọ́n bá ti di arúgbó bá wọ́n lẹ́tọ̀ọ́ pé ká máa fara rò wọ́n ti dáadáa nínú ẹ̀sìn wa èmi ọ̀mọ bí a ti rí ẹ̀ǹtà wa ń ṣe yìí o àwọn èèyàn tí wọ́n ti ń bọ̀ ìyá náà ti wá ṣe gúgúrú kalẹ̀ fáwọn èèyàn tí wọ́n ti ń ti jí máa bọ̀ wọ́n ó jókòó níwájú táyà ìyọ́ tí a sọ́lẹ̀ yọ́ da gúgúrú lórí wọ́n sáwà rẹ̀ yàrá yóò bomi fún ẹ wọ́n bá yàrá dúró kan tó tún máa lọ ní rẹ̀. fáàlì ntìntì ìyá kan bẹ̀ yà dáadáa ní Madina àwọn èèyàn máa lọ sí sálámà sí màmá màmá náà ti wá mọ̀ fún àwọn èèyàn bọ́dá ìdí mọ́. òun lọ́pọ̀ ọ̀rọ̀ tí a ti sọ fún Fatima nígbà tí kì í ṣe Fatima tó wà yàrá bintu Qaisi nígbà ọ̀fẹ́ ti ìdá rẹ̀ sábì sọ pé lọ́ọ̀rẹ́ ètò lọ́dọ̀ ìyá ìyá wọn náà kílíkà bùrọ̀ àtún yàgùṣà àṣàbí àwọn èèyàn kápẹ́ gan abú ní ẹsẹ̀ tí èsè ìdá ìfẹ́ pọ́ọ̀nù ẹ̀kẹ́ àdúgbò ẹ̀rọ sọ́ba ah, mọ́ ní ọ́ mùtúrẹ́ ti má lọ sọ́dọ̀ obìnrin mọ́ kóòsì á lọ sọ́dọ̀ obìnrin náà ó tún rọrùn wá ṣùgbọ́n wá lọ sọ́dọ̀ ibùdó Maktum òun tiẹ̀ forí na bó o sì rí lẹ̀ kò lè mọ̀ pé ìwọ ni wà lọ sí lọ́dọ̀ tiẹ̀ torobìn yẹn àwọn sọ abẹ́ mi wọn a máa najú pọ̀ lọ́dọ̀ rẹ̀ tí a máa bá tí a máa bá najú kọ́ má bàa jẹ́ wípé yóò máa fíìlì pé kò sí èèyàn kankan pẹ̀lú òun àwọn èèyàn múlájẹ ilé òjá ilé oríkè ọlọ. fáàní tí ó jẹ́ pọ̀lọpọ̀ oríkè ọlọ nípa arúgbó ní amúlájẹ bí ẹ bá ti wá márúgbó lájẹ ọ̀rọ̀ wọn mọ̀ wá yọmọ àdàbí bá pé àjẹun jẹ wọn náà lóòótọ́ ń fẹ́ jẹun ìyàtọ̀ láàrin wa àtẹ̀bò tó kó gbọ́ kó lù tọ́lọ kọ́lé ọ̀tọ̀ fún un nígbà ọmọ bàbá ti dára sí ààrẹ yà lọ́ra fúláwà lẹ́ẹ̀kan lọ́dún mọ́dà dé wọn ni àwọn ẹyọjọ́ kan lẹ ọjọ́ ọ̀yà ìjọ tí a máa pe ìyàbí àwọn nù ọlọ́run ṣàánú wa o. báwa ní ìyàtọ̀ oníbẹ̀ láàrin ìwọ àti ìwọ ọmọ alákatá ní àlọ́ kó àwọn ìyá àgbàlagbà bì kan tí wọ́n mọ̀ wá di pampasì fún wa kò mọ̀ òrí dùnú mọ́ àwọn ọmọ wa máa gbé fúláwà lọ lẹ́ẹ̀kan lọ́dún. gbogbo dáadáa àwọn méjèèjì ni wọ́n máa ń sáré débẹ̀ kọ́dà méjèèjì wọ́n wù máa ń lè ahmadu anazirọ́ wù tí wọ́n bá ní ànábì ojú tó lè ti rí náà tí ó wò balùbalù àbákẹ́rẹ́ àti mọ́rù náà ni wàsábùrù etí tó fili kọkúri mú bí tọ́jú àní. wàlí kúrú bí fili kọkúri mú bí tọ́jú àní. nípa náà wà parí iṣẹ́ fún méjèèjì tán ó wá tún kọ́ méjèèjì sí ànábì pé ẹjọ́ sùn tí èdìjọ́ tí ìbẹ̀rẹ̀ ọ̀gbọ̀n bọ́ sọ wípé lọ ọlọ́run fún ẹ. bá a ní náà á dé gbogbo ládé wá jẹ́ pé ibìkan náà wọ́n jọ nítorí òdodo yìí. wàhálà ìwà tẹlẹ mẹdínà wọn gbà láti jẹ kí wọn gbé àtàkùn náà lọbẹ àná ìyá yìí àwọn ọmọdé wọn yẹ ìsìn ẹ̀mẹ́ lórí àtẹ láwọn àsìkò tí wọn náà lo agbára yìí àwọn ń bọ̀ ìwà yarí yìí náà sọ̀rọ̀ lórí ẹ̀ ó sọ̀rọ̀ títí ṣùgbọ́n nàbì sallallahu alaihi wasallam áà ti mọ̀ ní ànábì o sallallahu alaihi الحمد لله. adúpẹ́ o. الحمد لله. adúpẹ́ o. alhamdulilayi. ọlọ́run adúpẹ́ o. alhamdulilayi. Ah, ìkẹ́ ló pe ànábì kéèyàn wá wáyé fọ́mọ́ dá nàbí mà. kó wá gbogbo ayé ìlówó kó wá lóun rí dùnú wàláì kò rí dùnú o. tó a ní kéèyàn wá wáyé yìí kó wá lo gbogbo tó lò nú ayé ó ló gbádùn ó lọ Jámánì Australia ó Toronto ó nǹkan nǹkan káàkiri ayé ó ló ń gbádùn àwọn yìí wọn àwọn kan gbádùn kò wá dáná bí fúlàní kò gbádùn o. ànábì dàgbà ó bá ṣàdúrà kalẹ̀ yọ ọmọ rẹ̀ lọ ni. fúlàní bá nẹ́bí bá ṣàdúrà kalẹ̀ yọ ọmọ rẹ̀ lọ ni. lákùnrin kan sọ fẹ́ẹ́ dẹ̀gbẹ́ ojú ò ní tí ọ tí ó tọ́ ẹ̀ jáde láyé yàtọ̀ gbogbo ní ìfẹ́ ní ìjọba àti lójú. fúlàní kẹ ìdáná bíi ni pé ojú ò ní tí ọ fúlàní yàtọ̀ sí pọ́ńtì ò ní tẹ́kọ́ tó tí ó fi jáde láyé. lẹ́yìn ní sì fi làjà láàrin ikọ̀ méjì tó ní agbára ẹ̀wọ̀n tó wà tẹ̀lé ní rọ́ọ̀kì àti tájú rọ́ọ̀kì sí mẹ̀dínà náà tẹ̀lé àdúgbò ìsọ̀yún ìjọ́nà lọ. fúlàní hùsẹ́ni náà ní ńlá kò bọ̀ kó tí ọlọ́run wá ní ẹmọ ìwọ ọmọ mi o ọlọ́run ó sì fi làjà láàrin àwọn akọ̀ méjì tó yẹ pé ah ìtọ́pọ̀ ah. lójú bẹ́ẹ̀ fúlàní ẹwà wo tó wà tẹ̀lé ní rákì ó ti mẹ̀dínà sì ṣáájú rẹ̀ kò sì sọ̀yún ọ̀ àdébíyọ̀ sọ̀rọ̀ yóò máa ràn lọ́ni. yóò máa ràn ní o. ọlọ́wọ́ àpàràfọ́ tọ́ tó sẹ́yìn lẹ́mìí pé ọ̀dà ibi tọ́lọ́ bá kó bọ́dọ̀ àwọn oṣù náà ni ọ̀dà ògbà láti fi ṣe ìhàmádù fìtínà láti fi paná fìtínà ọlọ́mọ fi hùsẹ́yìn yẹn paná fìtínà. báà ní ọlọ́mọ fi hùsẹ́yìn yẹn paná fìtínà látara tá a nàbí di sọ́ọ̀lẹ̀ yìí. bẹ́ẹ̀ ọba ti kọjá lẹ́jọ́ náà náà ọdún làwọn yóò fi ti fáà ní bọ́bá ti kọjá lẹ̀ ń jọ́nà lọ ọ̀dọ́ rẹ̀ làwọn èèyàn ó sì sí. nítorí àwọn àgbàgbà tàbẹ́rẹ̀ wọ́n ti dájọ́ sọ́dọ̀ rẹ̀ ó sì nọ́mà. torí pé ọgbà àgbọn tàbí ti ń dájọ́ gbé ó sì nọ́mà kan ṣe bẹ́ẹ̀. jọ̀mọ́ àtọ́bá wa rí bẹ́ẹ̀ àìfọmọ ọkùnrin ayé ànàbì ṣé ẹ rí fẹ́kẹ̀ ló tó jẹ́ fún wa. fáà ní tọ́ba wa rí bẹ́ẹ̀ àìfi ọmọ ọkùnrin sáyé fànàbì kánàbí ọmọ ọkùnrin ayé ṣé ẹ rí fẹ́kẹ̀ ló jẹ́ fún wa. fọlọ́nà àtọ́bá fọmọ ọkùnrin ayé mọ́tàbí náà ló ti fẹ́ kírun lónìí báwa ní sáré bí bá fọmọ ọkùnrin ayé tí ń bá bẹ láyé mọ́sáàsì mélòó ni ó ti kírun. ẹ wá wàdúrà tí a wá rólé fún ànábì lórílẹ̀. ẹ wá wàdúrà tí a rólé fún ànábì. lánàá lánàá lónìí lónìí lọ́la bẹ́ẹ̀ náà lọ́la bẹ́ẹ̀ tí ó fi dọjọ́ àlùkìyà. ẹ tó ń tọ̀ nǹkan papòdà táyé wá gbà pé tó fi làwọn ọmọ mójútó tí wọ́n tó wá pàṣẹ ẹtì fún tiẹ̀ lẹ́yìn ànábì. báà ní ẹsọ ń dàn tó kúrò láyé tán tó wá jẹ gbogbo èèyàn wá ní tó fi làwọn ọmọ mójútó àwọn pàtàwọn gan-an ẹ wá sọrú ẹni òun tó yàtọ̀ sí kò sí o. sọlọ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. isilamu wa de kama tó dún mẹ́wọ̀. ààyè tó wá sẹ́kù ìbẹ̀ náà ààyè ti sẹ́kù. fáadà yìí sẹ́kù bí wọ́n ti ń sè náà. ìyọ̀rọ̀ táwọn afọ àṣọ lórí ẹ̀ pọ̀. fáà lórí àwọn afọ àpọ̀ lórí ẹ̀. ṣùgbọ́n àwọn àdìsù dọ̀ífà ọ wáyé lórí abala kẹ́nu àwọn ọ̀rọ̀ lọ́sùnrùn nù ẹ̀ mọ́kọ́ fẹsẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn gbẹ̀yìngbẹ̀yìn ọlọ́mọ àmọ́sẹ̀ bẹ́ẹ̀ kù fún ànàbí ìta kó ni wọ́n sìn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olùsùsùn wá ń pa rẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ dẹ́ndẹ́n débi kagbà mú bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́nà lọ́mọ tó bẹ́ẹ̀ fi gbèsè. fani àyẹ̀sẹ́kù ń bẹ lóòótọ́ ṣùgbọ́n àwọn àdìsù kan wá tọ́jọ́ pé kọ̀ọ̀ràn janjan táwọn kan pé ànábì ìsà wọn padà fi lọ́lọ́run fi bẹ̀ẹ́ lẹ̀ fún un fani gbogbo àwọn èrè tó wá lórí ẹ̀ kọ̀ọ̀ràn janjan débi pa àgbàrà lé ọlọ́run lọ́mọ tó ṣẹ́kù fún. àwa mọ̀ àkìrí pé nọ́sùdé àrí àpẹẹrẹ pé ànábì ọlọ́run fi hàn bẹ́ẹ̀ pé àwọn ẹni ó sùn sí pẹ̀lú tó ṣẹlẹ̀ pẹ̀lú tẹ́tẹ́ lọ́jọ́ kò ṣùgbọ́n ìyàwó Aisha láti máa ní ti ń kírun bóun ni wọ́n ti mánéèjì tọ́bọ̀ wá jùlọ àbí ìdí ńlá ìtaala a wà bọ́ síbi hujurọ kí náà ń pè ní hujurọ tí jámọ̀ jẹ́ náà hujaru tàbí hujurọ́ọ̀tì kí náà bá ń pè bẹ́ẹ̀ ìtumọ̀ mélòó ni a ní fún kíchìnì kọ̀ọ̀kan bó ni lọ́gọ̀ sí lu bó la ti lu sẹ̀ríà in kana fil umri baqiya káàdá sallallahu alaihi wa sallam muhammadu wa sallam wa sallam taslima kathira wa salaamu ẹ̀kọ́ mẹ́tẹ̀lẹ́ ní àtẹnufún wa alhamdulilayi rabbil alamin owó epo kí san so owó epo onídàá ti mú ìkẹlẹ wọ yẹn. owó epo ẹ máa bá fífi ìkẹ lọ náà. dọ́ọ̀nù lọ rèé dọ́ọ̀nù so àwọn iṣẹ́ olóore tí a bá ṣe nínú ẹ̀ táwọn àwọn ṣe ní ẹ̀yìn rẹ̀ kò lè jọ́bọ̀ ti àwọn eléyìí mọ́ so ká gbìyànjú owó epo olúwa bá wa sọ àlùfáà wa àtàwọn àyà wọn lápapọ̀ àtàwọn ọmọ wọn lápapọ̀ àtàwọn olólùfẹ́ wọn ọlọ́run bá sọ àlùfẹ́ wa àtàwọn àtọ́mọ lápapọ̀ àtàwọn àtàyà lápapọ̀ pẹ̀lú àwa olólùfẹ́ bàbá. Ṣèlẹ́jà gómi gbèlẹ́jà fi sanra. Ó sanra. Ọ̀gẹ̀dẹ̀ bòdò gbè lọ́gẹ̀dẹ̀ dàgbà. Ó dàgbà. Lẹ́nìyàn báwọn gbé yóò tó oríire. Lúwàbà wà tó àlùfáà wa. ìbálòfà wa. àlékún àrísìkì ìbálòfà Ataya àtàyà àtọ̀sán lápapọ̀ àtọmọ àtàyà lápapọ̀ o. atawa olólùfẹ́ bàbá. àyàtọ̀ yìí balẹ̀ àtìmọ́ ìyá mẹ́niwàmbá. lọ́hùn. wàmẹ́ láyùsàn náà. ذلك ومن كل ما نشكوه يا رب عافنا كأيها إذ عافيته بعد بلوى وما كان من ربه فإنك ربه وما كان من مولى فإنك مولى وما كان من مولا فإنك مولا وأنزح لنا من المغارب كلها وحقق لنا منك الذي قد رجعنا وحقق لنا فيك الذي قد رجعنا علينا إلا بالشرك تشريك من بمكروه والمكروه ما نحن نخشى آمين بالمكروه والمكروه نخشاه أنزل علينا الفضل يا من بفضله آمين آمين وأنزل علينا المن يا من بمنه آمين على أرض موسى أنزل المن وصلوا على قوم موسى أنزل المن والصلوى Gracias. Ah,